إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba allah àtọrọ asalatu fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam a tún máa tàṣíwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú umdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n kójọ látinú ọrọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni a ti ń bá ọ̀rọ̀ nípa àwẹ̀ bọ̀ èyí tí a máa fi parí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwẹ̀ òun náà ni babul i'tikaf ọ̀rọ̀ nípa tí a ń pè ní i'tikaf i'tikaf gbólóhùn lárúbáwá ni. Irtikaf, tó ṣe wípé ìpìlẹ̀ rẹ̀ nú èdè lárúbáwá òun náà ni tí a mọ̀ sí al-uquf òun ni pé kíyàn dún ní máa ń kan gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bó ṣe lú nínú al-Qur'an al ìgbàtí anábi Musa alayhi salatu wassalam tí wọ́n rí àwọn èèyàn tí wọ́n ń bọ òrìṣà àbí anábi ibrahim aleyhisalatu salam tó na ń bèrè lọ́wọ́ àwọn èèyàn wọn ipe máa di ìtàmásílù lẹ́tí antum láà kífò òṣàwélé léyìí tó ṣe wípé ẹdún nímọ́ tí ẹ̀ ń ṣe ìjọsìn fún ọlọ́mọba subhanahu wa ta'ala lu eléyìí nínú alkùrọ̀ karim láti lè sọ fún wa wípé tí wọ́n ń pè ní al-ukuf òun ni ká dún ní mọ́ǹkan bákan náà ọlọ́wọ́n bá lò ní nílò tó ṣe wípé ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn islam gangan nínú al-Qur'an bákan náà gbàtí bá alékè ọlá ní wala tubashiruhunna wa antum aakifuna fil masajid àwọn obìnrin yìí ẹ má bá wọn láṣepọ̀ bákan náà ẹ má fọwọ́ kàn wọ́n lẹ́ni tó ń bá wọn ṣeré wa antum aakifuna fil masajid nígbà tí ẹ bá ń ṣe ẹ̀tìkáf nínú mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí tí a ti síwájú pé nínú èdè lágbáwá gbólóhùn alẹ́ ẹ̀tìkáf àbí alẹ́ ọ̀kóf ìtumọ̀ rẹ̀ náà ni ká dún ní mọ́ nǹkan ṣùgbọ́n tá a bá ní ká wo ní títí ẹ̀sìn òun ni ká dún ní mọ́ ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú mọ́ṣáláṣí fún àsìkò kan eléyìí ni wọ́n ń pè ní itikaf nínú ṣẹ̀rá islam torí pé gbogbo àwọn wordings tí islam lò àwọn wordings wọ̀nyí èdè larabawa ni wọ́n tó ní bí wọ́n ṣe ń lò wọ́n nínú èdè larabawa lápèjúwe gbólóhùn asọ́lá èdè lárúbáwá ni ìtumọ̀ rẹ̀ òun náà ni àdùá òun ni pé kí aṣàdùá káké pé ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ni ìtumọ̀ sọ́lá ṣùgbọ́n tá a bá dárúkọ asọ́lá ní tí àwa máa ń tú sí irun irú àdúà kan ni tí a máa ń ṣe ní àwọn àsìkò kan kò ń ṣe gbogbo àdúrà ní ta àgbàlérò nígbàtí a bá dárúkọ gbólóhùn àsọlá so islam ó mú gbólóhùn tí àwọn larabawa ń lò yìí ó fún ní definition títí ẹ̀ bákan náà tí a bá sọ alhaj ìtumọ̀ rẹ̀ ní alcost òun ni kíyàn gbá kíyàn dà láníyàn láti lọ́bì kan ṣùgbọ́n tí a bá lo gbólóhùn yẹn nínú ṣẹ̀rá islam òun ni ká lọ lé olúwa kò ń ṣe ká lọ ibikíbi ká ní àníyàn pé à ń lọ sí ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó ń bẹ ní maka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni pé àwọn gbólóhùn tí ó ti exist nínú àwọn lárúbáwá lọ́dọ̀ àwọn lárúbáwá tí àwọn ní wọ́n ṣe ń tu islam wọn mú àwọn gbólóhùn yìí àlòó ní usage titi ẹ̀ kò wá sẹ́ni tó lè ṣàlàyé fún wa usage islam yìí àyàfi anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam wọn ló jẹ́ pé mo gbọ́ lárúbáwá kò rán torí pé tíyẹn bá lóun gbọ́ lárúbáwá yóò tú àwọn táǹsì wọ̀nyí yóò tú bí àwọn lárúbáwá ṣe ń tú kò ní mọ usage ẹ̀ nínú islam kí la fẹ́ lómi gbogbo eléyìí òun ni pé gbólóhùn ẹ̀tìkáf àbí ọkùf gbólóhùn lárúbáwá tó ṣe pé ìpìlẹ̀ rẹ̀ òun náà ni wípé kéèyàn dún ní mọ́ nǹkan ẹni tó ṣe ipò wá máa ń wùwà kan wọn ní akafa àléyìí ó dún ní mọ́ nǹkan yẹn ṣùgbọ́n ìdúnímọ́ tí a gbàlérò ń bíbà yìí nínú ẹ̀sìn òun ni ká dúnímọ́ mọ́ṣáláṣí ní àwọn àsìkò kan di àsìkò kan pẹ̀lú àníyàn wípé a fẹ́ súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́ni tó ń ṣe àwọn iṣẹ́ ìjọsìn lóníranran bíi ká máa ṣe tìláwà alukur'an bíi ká máa ṣe subhanallah alhamdulillah allahu akbar la ilaha illallah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ ìrántí ọlọ́run ọba bákan náà ní àdúrà tí a máa ṣe eléyìí ni wọ́n ń pè ní alẹ́rìtíkáf alẹ́rìtíkáf kò ń ṣe ọ̀ranyàn ṣùgbọ́n nǹkan tó ṣe kó dáa tí yẹn bá lè ṣe ni pàtàkì jùlọ fún ẹni tó bá rí àyè rẹ̀ tó ṣe pé kò ní dí àwọn ojúṣe àti àwọn ọ̀ràn yẹn kan lọ́wọ́ torí pé ẹlòmíì ó ní àwọn ojúṣe tó yẹ kó ṣe yóò fi gbogbo àwọn ojúṣe yẹn lẹ̀ bóyá ó yẹ kó lọ bí iṣẹ́ ibi iṣẹ́ iná ni ó ti rí owó tí è àwọn ọmọ àti ìyàwó yóò wá wò pé òun fẹ́ súnmọ́ lọ́hùn táwọn ìyàwó bá kúlé bí kán kúlé bí tí a bá máa jẹ àwọn ọmọ kó jẹ àwọn ọmọ òun ó ṣe é ti ká fún tòun irú eléyìí ó fi nǹkan tó jọ̀ràn yẹn lẹ̀ ó lọ rán nǹkan tí ó ṣọ̀ràn yẹn irú èèyàn báyìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò nífẹ̀ẹ́ sí irú ẹ̀ ká gbé nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lẹ̀ ká ní a fẹ́ lọ mójútó nǹkan tí ó kì í ṣe ọ̀ràn yẹn so itikaf iṣẹ́ olóore ni ṣùgbọ́n bó ṣe jẹ́ ṣe olóore tó kò gbọ́dọ̀ jẹ́ wípé àálà fẹ́ ṣe tó ní àwọn nǹkan ọ̀ràn èèyàn kan tí a gbọ́dọ̀ gbé kalẹ̀ ẹni tí ó lóun fẹ́ lọ ṣe ọtí káàfù ó gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé àwọn nǹkan tó yẹ kó ṣe ní ojúṣe ó ti mójútó àwọn nǹkan wọ̀nyẹn dẹ́gẹ́gẹ́ bí n ta sọ fúnra wa inú mọ́ṣáláṣí la ti ń ṣe ọtí káàfù à ń lọ ń ṣe ọtí káàfù nínú igbó ló fi jẹ́ pé àṣìṣe òun nìyí tí àwọn kan ní àwọn kọrí sínú igbó àwọn lọ ń ṣèjọsìn fún ọlọ́wọ́n ọba nínú igbó wọ́n lè ní ẹlòmí ọdún méje ló fi nínú igbó tó ṣe wípé kò yọjú sí àwọn èèyàn rárá irú èèyàn báyìí tí a bá ń yìn torí pé àwa náà mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn la fi ń yìn ẹlòmí ilé okùn òun fẹ́ mọ́ báwọn èèyàn ṣe òun fẹ́ jìnà sáwọn èèyàn torí náà òun kọrí sínú igbó eléyìí kò bẹ́ẹ̀ sìn mú kò bẹ́ẹ̀ sìn mú bó tilẹ̀ ó kó mọ́ so ẹni tó ṣe yí pé ó ń darapọ̀ mọ́ àwọn èèyàn tó dẹ̀ ń ṣe sùúrù lórí àwọn sùtá táwọn èèyàn fi ń kàn án olóore ńwájú ọlọ́wọ́n ju ẹni tó lòun sá fún àwọn èèyàn òun kọrí sínú lọ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní almumin alẹ́dí yukhalitu nas wa yasbiru ala adahum khairu min almumin alẹ́dí la yukhalitu nas wa la yasbiru ala adahum mùmìnì tó ṣe ipò ń bá àwọn èèyàn ṣe ó ń darapọ̀ máwọn èèyàn tó dẹ̀ ń ṣe sùúrù lórí àwọn sùtá tí àwọn èèyàn fi ń kàn án olóore ju mùsùlùmí tó ṣe wípé olóhùn ò báwọn èèyàn ṣe tí ò lè ṣe sùúrù lórí sùtá tó fi ń kàn án a mọ̀ rí àwọn ìwòsí díẹ̀díẹ̀ láàrin ara wa a mọ̀ rí àwọn nǹkan tara díẹ̀díẹ̀ tara kọ̀ díẹ̀díẹ̀ láàrin ara wa ṣùgbọ́n ká fara da àwọn nǹkan wọ̀nyẹn ó sì bẹ́tà fún wa ju wípé kálá fẹ́ kúrò láàrin àwọn èèyàn mo fẹ́ máa lọ gbénu gbó lọ eléyìí kò ń ṣe ẹ̀rẹ́tì káàfù nìyíun nínú ẹ̀sìn islam ní tí wọ́n ń pè ní alẹ́ọ̀sùlá alẹ́ọ̀sùlá òun ni kéèyàn yẹra fún àwọn èèyàn kó wà in isolation islam ò pèpè sírú eléyìí ìjọ múyàn isolate ààrẹ kúrò láàrin àwọn èèyàn tí ó lóun fẹ́ mọ́ lọ dágbé ni ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan ti bàjẹ́ yányán ó gbọ́dọ̀ jẹ́ pé kò fẹ́ ráwọn èèyàn títí ẹ jọ títí ẹ mọ́ ìgbà yẹn ló lè sọ wípé òun fẹ́ yẹra fún àwọn èèyàn ṣùgbọ́n ó ṣe ráwọn èèyàn títí ẹ jọ tiẹ̀ láwùjọ ó sì ń rí àkíyèsí àwọn èèyàn pé ó sì ń rí wọn ṣe ó sì ń rí wáàsí ṣe fún wọn ó sì ń rí àwọn ìwà àbàjẹ́ kọ̀ fún wọn kó dúró pẹ̀lú wọn kó máa kọ ìwà àbàjẹ́ dó òun ò ní bá wọn ṣe tí wọ́n ń ṣe níbàjẹ́ olóore fún un pé kó lóun fẹ́ yẹra fún wọn lọ ìyẹrẹ eléyìí wọ́n ń pè ní itikaf rosla ni wọ́n ń pè itikaf nínú èdè nínú lílo islam òun ni wípé ká yẹra fún àwọn fámìlì wa ká wá sínú mọ́ṣáláṣí ní àsìkò kan sí àsìkò kan pẹ̀lú àníyàn wípé a fẹ́ súnmọ́ ọlọ́run ọba sí láti lè máa ṣàwọn iṣẹ́ ìjọsìn bíi ká máa ka alukur'an kẹrim àbí àwọn ìrántí ọlọ́run ọba míì náà bẹ́ẹ̀ àbí ká máa ṣe àdúrà ṣùgbọ́n ká yẹra fún àwọn fámìlì wa. Kala wá sínú mọ́ṣáláṣí kó ṣe wípé a máa discourse ní àwọn ọ̀rọ̀ tó ṣe wípé kò wúlò fún wa ìlú èèyàn bẹ́ẹ̀ lè mọ́ ni ládàá ìtìkáàfù tó ń ṣe ẹlòmíì o mọ́ struggle pé ń fẹ́ lọ ṣe ìtìkáàfù ń fẹ́ lọ ṣe ìtìkáàfù ṣùgbọ́n tó bá débi tó dín ṣe ìtìkáàfù náà bí a ń sọ̀rọ̀ politics náà ni gbogbo àwọn nǹkan kó o ti dónú ilé ẹ kó o má gba àwọn ẹ̀ṣẹ̀ yẹn ó bẹ́tà ju pé kó o wá sínú mọ́ṣáláṣí kó ṣe pé ó wá kọ́ntínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ wípé ọ̀rọ̀ politics ló máa sọ àbí ọ̀rọ̀ man u àti arsenal ló máa sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ etikaf kọ́ yíhun etikaf kọ́ etikaf ó ní pé èèyàn yẹra fún àwọn èèyàn lé wá sínú mọ́ṣáláṣí ọlọ́run ọba subhanahu wa ta'ala láti máa ṣe ìrántí ọlọ́run ọba máa ṣe àzíkiri fún ọlọ́run ọba máa ka alkùránù kẹrìm ma yẹn náà fílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó torí ẹ̀ wá síbẹ̀ nìyẹn pàtàkì jùlọ láti máa wá ní tí a mọ̀ sí laylatul qadri tó bá ṣe pé inú ramadan nínú àwọn òru mẹ́wàá tó parí ramadan ni iṣẹ́ olóore ńlá ni tó ní lára tó pọ̀ fún ẹni tó wá lè ṣe ṣọ́gá bí nǹkan tá a ti síwájú tó wá ṣe pé kíní yóò kó ìpalára bá àwọn ojúṣe míì ọ̀nà tá a fi súnmọ́ lọ́wọ́ bá pọ̀ o sì lè dónú ilé rẹ kó mọ ṣàwọn ṣe olóore níwọ̀nba tó lè ṣe then àwọn ojúṣe tó yẹ kó ṣe bí à ń gbọ́ bùkátà àwọn ọmọ à ń gbọ́ bùkátà ìyàwó bákan náà ẹni tó jẹ́ employer rẹ àbí tó yẹ pé oníṣẹ́ ọwọ́ ni ẹ ẹni tó gbéṣẹ́ fún ẹ kó ṣiṣẹ́ rẹ ní àsìkò tó yẹ kó ṣe kó pé ojúṣe tó yẹ kó ṣe fún ẹni tó jẹ́ employer rẹ eléyìí ni olóore fún ẹjú kó olùfẹ́ lọ ṣe ti káfù lọ ẹ̀sìn islam lélẹ́yìí ló fi jẹ́ pé ẹni tó bá gbọ́ ẹ̀sìn yìí yóò mọ wo àwọn èèyàn tí wọn gbọ́ ẹ̀sìn yìí ńgbà tí wọ́n bá ń ṣe àwọn ìtàkìrà míì àbí tí wọ́n ń ṣe àwọn wàhálà míì pé ẹ̀sìn orí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí torí pé òun gbọ́ yé ló fi jẹ́ pé àwọn àfáà máa sọ wọ́n ní fa iná faqihan wáhidan mutawarri'an aṣáàdù ala ṣaitani min alfi abidin ẹni tó jẹ́ ẹni tó ní àgbọ́yé ń pẹ́ ẹ̀sìn ẹ̀yọ̀ kan péré mutawarri'an tó náà rẹ̀ jẹ́ alásàjẹ́ kí ni túmọ̀ òun ni pé n tí ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ o máa avoid yẹ àwọn nǹkan tí ọlọ́wọ́n bá pa láṣẹ ẹ̀ẹ́dì tí ó máa ṣe aṣáájú ara ṣètọ́ ni mi náà àlífẹ́ àbídì ṣètọ́ nu bẹ́ẹ̀rù èèyàn bẹ́ẹ̀ ju ẹgbẹ̀rún ẹni tó ṣe pé ó ló ń kiri mọ́lé àbúlò ń lọ sínú mọ́ṣáláṣí tó ló ń ṣèjọsìn lọ tó ṣe wípé òun ṣe ẹni tí ó nímọ̀ ń pẹ́ ẹ̀sìn torú èèyàn bẹ́ẹ̀ ẹ̀sìn ló fẹ́ ṣe ṣètọ́ tún lè tì lọ síbi tí ó fi mọ́ ṣẹ̀sìn torí pé kò mọ̀ ń pa ẹ̀sìn ṣètọ́n lè sọ fún pé ṣe báyìí eléyìí náà tún dá yóò bá tún máa ṣe ṣe léyìí eléyìí náà tún dá yóò tún máa ṣe so ló fi jẹ́ pé káwá ìmọ̀ ń pa ẹ̀sìn nǹkan tó pàtàkì púpọ̀ ni ẹni tó ló fẹ́ ṣe itikaf náà ó gbọ́dọ̀ kó ẹ̀kọ́ ń pa rẹ̀ kí là ń pè ní itikaf bó la ṣe ń ṣe itikaf so itikaf ní ṣókí òun ni ká gba mọ́ṣáláṣí lọ pẹ̀lú àníyàn pa afẹ́ súnmọ́ ọlọ́run ọba lẹ́ni tó ṣe wípé ó ń ṣe ìrántí ọlọ́run ọba bíi ká máa ka alukur'anul karim bíi kí a máa ṣe àwọn ìrántí ọlọ́run ọba míì subhanallah ni alhamdulilayi ni allahu akbar ni bíi ká máa yan náfìlà pàtàkì jùlọ tó bá di òru ká máa yan náfìlà eléyìí ọ̀nà tí wọ́n bá fi ṣe ìtìkáfù ni náà kò sí nǹkan tó burú bí abimọ́ṣáláṣí téèyàn wà wáàsí ńlọ ń bẹ́ kéèyàn náà gbọ́ wáàsí bíi mélòó kan ṣùgbọ́n a sọ igbe ń ti káàfù la fẹ́ lọ ṣe tó ṣe pé tájẹ́tì wa gangan yóò jẹ́ pé a fẹ́ lọ gbé lẹ́kṣọ̀ ni eléyìí náà kò mú dáadáa a lè gbọ́ lẹ́kṣọ̀ tán bá ń ṣe mọ́ṣáláṣí ta ti ń ṣe ń ti káàfù kò sí nǹkan tó burú mbẹ́ ṣùgbọ́n bó ṣe pé tájẹ́tì gangan ni pé lẹ́kṣọ̀ là ń lọ fún a sọ pé a fẹ́ organize lecture yìí ti káàfù la rẹ̀ la fẹ́ ṣe eléyìí ò ń ṣe nǹkan tó ṣe ipò mú tó ìtò mú tó ni pé irú àsìkò yìí àsìkò tá a fi ń ka alukoran kẹrin tá a fi ń ṣe àwọn ìrántí ọlọ́run ọba míì ni so eléyìí jẹ́ ìtànpé ní ìtìkáàfù ní ṣókí ó ní àwọn nǹkan tó so mọ́ ní àwọn mọ́jẹ̀mú gẹ́gẹ́ bí nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń sọ fún wa pé wàlá tó bá ṣírò hùn náà àwọn ìyàwó yín ẹ má lẹ́ ń súnmọ́ wọn ní ti súnsúnmọ́ pé ń bá wọn láṣepọ̀ ni àbí ti súnsúnmọ́ wípé ẹ̀ ń bá wọn ṣeré ìfẹ́ ni wa antum aakifuna fil masajid tẹ́ ẹ bá ń ṣe ẹ̀tìkáàfù nínú mọ́ṣáláṣí ẹ má ṣe lé sọ ẹni tó bá ṣe pé ó súnmọ́ ìyàwó rẹ̀ bóyá nígbà tó ń ṣe ẹ̀tìkáàfù lọ́wọ́ ó wá ní kó ń sáré délé ìgbà tó délé ó súnmọ́ ìyàwó rẹ̀ ẹ̀tìkáàfù yẹn ti bàjẹ́ ẹ̀tìkáàfù yẹn ti bàjẹ́ torí pé kí ni ọlọ́wọ́n bá ní wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ẹ má súnmọ́ wọn nígbà tẹ́ ẹ bá ń ṣe ẹ̀tìkáàfù ní mọ́ṣáláṣí eléyìí rẹ ní àwọn afáàmà pé ní anahyu fil ibada tọ́lọ́ bá kọ̀ kankan fún wa níbi iṣẹ́ ìjọsìn tá a bá ń ṣe wípé ìgbà tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ ìjọsìn báyìí ẹ mọ́ ṣe nǹkan báyìí báyìí wọn a máa sọ wípé anahyu fil ibada yaqtadi alfasad tamani ká ṣe nǹkan nu iṣẹ́ ìjọsìn tá à ń ṣe àwa lọ ṣe nǹkan yẹn asábà máa túmọ̀ sí pé ń ta ṣe yẹn ó ti ba iṣẹ́ ìjọsìn wa jẹ́ tó bá ṣe pé inú iṣẹ́ ìjọsìn yẹn ni tó ló jẹ́ pé lára àwọn nǹkan tí máa ń ba ìtìkáàfù jẹ́ òun náà ni ìsúnmọ́ arábìnrin ni eléyìí a máa ba ìtìkáàfù jẹ́ ẹni tó dẹ̀ fẹ́ ṣe ìtìkáàfù irú èèyàn bẹ́ẹ̀ kò ń jáde ní ìjáde kíjáde àsopá fẹ́ ṣe ìtìkáàfù ní sìnkátú ní mo fẹ́ lọ rajà ń bì kan fúnra rẹ̀ ló sọ pé ó fẹ́ ṣe ìtìkáàfù ní àsìkò báyìí sí àsìkò báyìí ó ní láti fi ilẹ̀ tó bá ti di pé o tún lọ ń rajà tó rẹ̀ ló ń ṣe ìtìkáàfù lọ́wọ́ ìtìkáàfù yẹn o ti di pé ó bàjẹ́ nù so ìtìkáàfù téèyàn bá léyìn ó jáde ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tó pàtàkì ni ó gbéyàn jáde fún ẹni tó bá ń ṣe ìtìkáàfù bíi wípé èèyàn fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ tí ó dẹ̀ síbi téèyàn ti lè ṣe ìgbọ̀nsẹ̀ ní premises mọ́ṣáláṣí irú èèyàn bẹ́ẹ̀ ó lè jáde láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ bíi pé yẹn fẹ́ jẹun ẹni tí ó ń ṣe létí káàfù tébi ń pa tó fẹ́ jẹun kò rẹ́ni tí ó gbé oúnjẹ wá fún níbi tó ti ń ṣe létí káàfù nu mọ́ṣáláṣí irú èèyàn bẹ́ẹ̀ ó lè jáde láti lọ jẹun àwọn nǹkan tó pàtàkì gan òun ni ó gbé ẹni tó ń ṣe létí káàfù jáde tó wá ṣe pé àwọn nǹkan tó gbé e jáde ń ṣe nǹkan tó pàtàkì eléyìí ó tapo ntí a mọ̀ sí ẹ̀mí ẹ̀rítíkáàfù ó takun tí a mọ̀ sí ẹ̀mí irtikaf an aisha ta rọ́dí allahu anha látọ̀dọ̀ aisha kọlọ̀mbà kó bá ayọ́nu sí anna rasulallah sallallahu alaihi wasallam ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá kánà ya àtẹ́kífò filẹ̀ ashil àwọn àkírí ní ramadan òjíṣẹ́ ọlọ́wọ́ bá sábà máa ṣe irtikafu ní òru mẹ́wàá tó parí oṣù ramadan òjíṣẹ́ ọlọ́wọ́ bá sábà máa ṣe irtikafu ní òru mẹ́wàá tó parí oṣù ramadan hatta tawafa allahu ta'ala tọ́lọ́wọ́ ọba tó fi mú kúrò láyé a máa ṣe léyìí fún mẹ́tẹ́kà fa aṣíwájú omi báàdì lẹ́yìn ìgbà tí òjíṣẹ́ ọlọ́run ọba tó jáde láyé àwọn ìyàwó rẹ̀ náà ní táìmù láti ṣe itikaf àwọn ìyàwó rẹ̀ náà ní táìmù láti ṣe itikaf àwọn náà tún firi dáadáa lójú ayé anabi muhammad sallallahu alaihi wa àwọn ìyàwó rẹ̀ wọn a máa ṣe ẹ̀tìkáàfù ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam jáde láyé wọ́n tún ráyè ṣe ẹ̀tìkáàfù dáadáa torí pé kò sí ọkọ kan tá a sọ wípé à ń fẹ́ máa ṣètò fún ọ̀rọ̀ bí ó ṣe jẹ́ torí pé àwọn ẹ̀wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ṣe léèwọ̀ fún àwọn láti lọ́kọ míì lẹ́yìn ìgbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá jáde láyé ọlọ́wọ́ bá dẹ̀ ṣe léèwọ̀ fún ọkọ mùsùlùmí lọ́kùnrin láti fẹ́ àwọn ìyàwó anabi sọ̀lọ́ asálàm nígbà tí anabi bá jáde láyé ọlọ́wọ́ ní èèwọ̀ ni àwọn ìyàwó rẹ̀ jẹ́ fún yín tó ló jẹ́ pé àwọn tí wọ́n dísáìdì nígbà yẹn pé àwọn fẹ́ jẹ́yàwó fún anabi wa muhammad sọ̀lọ́ asálàm ààyìn tí wọ́n ṣe wọ́n mọ̀ pé sacrifice ńlá ni at the same time oore ńlá ni fáwọn báwọn jẹ́yàwó anabi muhammad sallallahu alaihi wa sallam oríire ni fún àwọn then ó ní àwọn nǹkan tó ṣe wípé àwọn tún gbọdọ̀ sacrifice náà láti lè fi jíṣẹ́ ọlọ́run bá papọ̀ òun ló fi jẹ́ wípé ìgbà tí àwọn ìyàwó anabi wa muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ń béèrè nǹkan tí àwọn ìyàwó sàábẹ́bí náà ń béèrè lọ́wọ́ àwọn ọkọ tiwọn ìpèrè òjíṣẹ́ ọlọ́run àwọn èèyàn báyìí báyìí wọ́n máa ń ṣe báyìí fáwọn ìyàwó wọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba sọ fún wọn ipe sọ fún wọn inkuntunna turidna alhayata dunya wa zinata fata'alayna umatiukunna wa sariukunna sarahan jamila tó bá ṣe pé ayé lẹ̀ ń wá ẹ jẹ́ kí n rìlíìsì yín kí n fún yín ní kẹmọ lọ wa inkuntunna turidna allah wa dara al ṣùgbọ́n tó bá ṣe pé torí ọlọ́wọ́n ọba òun lẹ fi fẹ́ mi ojú lẹ̀ ń wá bákan náà alkiyama lẹ̀ ń wá ọjọ́ ń gbéǹde alkiyama ní tẹ́ ń lé láti lè jẹ́ èèyàn dáadáa ń bẹ́ láti jẹ́ obìnrin dáadáa ń bẹ́ fa inna allah adal muhsinati min kunna ajran azima àwọn tán bá jẹ́ ni dáadáa nù yín tí wọ́n jẹ́ ni tó kún fúnṣẹ́ dáadáa nù yín ọlọ́wọ́n bá ti palẹ́sì kalẹ̀ fún wọn ẹ̀sán tó tóbi gẹ́gẹ́ bí nǹkan tá a sọ fún wa lánàá ìpè ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń sọ fún anabi muhammad sallallahu alaihi wa sallam pé máa ń zanna alayka alukur'an alitẹ́ṣikọ́ alukur'an yìí àsọkalẹ̀ fún ẹni tó dípa afẹ́ kó sórí ibú àwọn kan tó bá ni pé nǹkan fẹ́ le èyí tí ó jẹ́ compensation fún nǹkan yẹn ń bọ̀ wá lálkìyàmà kí la fẹ́ ló ń bi eléyìí onípa àwọn yàwó anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n sacrifice bákan náà wọ́n tún jẹ́ ni tó ṣe wípé àwọn náà rí orí ńláńlá wájú ọlọ́wọ́n látara sacrifice wọn so lára rẹ̀ ni wípé ìgbà tó ní sọ lásán jáde láyé wọn lè lọ́kọ mọ́ wọn lè lọ́kọ mọ́ ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ fún wọn ó dẹ̀ ṣe léèwọ̀ fún gbogbo ọkùnrin mùsùlùmí láti kọnu sí wọn láti kọnu sí wọn so àwọn obìnrin yìí wọ́n rí àyè látara eléyìí àwọn náà máa ń ṣe itikaf lẹ́yìn anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam so gẹ́gẹ́ bí ìyàwó aisha radiyallahu anha bó sọ oní anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam kana ya'takifu fil ashri al-awakhir a máa ṣe ìtìkáàfù ní àwọn òru mẹ́wàá tó parí oṣù ramadan min ramadan hatta tawaffahu allah ta'ala tọ́lọ́wọ́ bá lè kí ọlá tó fi mú kúrò láyé fún mẹ́tẹ́kàfà azwaju min ba'di àwọn ìyàwó rẹ̀ náà wá ṣe ìtìkáàfù lẹ́yìn rẹ̀ wọ́n fi lábùdín nínú ẹgbà wá kan kára rasulullah sallallahu alaihi wasallam ya'takifu fi kulli ramadan a máa ṣe ìtìkáàfù nínú gbogbo oṣù ramadan فإذا صلى الغداء جاء مكانه الذي اعتكف فيه tó bá di wípé ànábì sallallahu alaihi wasallam ó kírun àsùbá tán yóò wọ àyè ibi tó ti ń ṣe itikaf náà ṣé téyìn ó bá ṣe itikaf ṣé lẹ́yìn àsùbá ni téyìn ó bẹ̀rẹ̀ ni àbí yóò bẹ̀rẹ̀ ní àsìkò magrib èyí tó tẹ̀wọ̀n ni pé àsìkò mọ́gíríbù ni èyí ó bẹ̀rẹ̀ téèyàn bá ṣe rìtìkáfù ẹni tó ló fẹ́ ṣe rìtìkáfù ní òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan irú èèyàn bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé twenty first night oṣù ramadan ni ó ti gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí twenty first night oṣù ramadan ló ti gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí kí ló fàtà fi sọ pé twenty first night òun ni pé òru mẹ́wàá tó gbẹ̀yìn ramadan ni òru dẹ̀ ní gẹ́gẹ́ bí n tí a mọ̀ nínú islam ó ṣíwájú ọ̀sán òru ṣíwájú ọ̀sán ló fi jẹ́ pé tá a bá máa bẹ̀rẹ̀ àwẹ̀ ramadan tí a bá ti rí oṣù tuntun ní òru that is ní àsìkò bíi maghreb tá a rí oṣù tuntun ó túmọ̀ sí pé kí ni a ti bọ́ sí first of ramadan ọ̀sán ramadan náà ní ká fi gbàwẹ̀ ọ̀sán Ramadan ní ìta màsídé ó dẹ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tí alùfájàrí bá ti yọ tí alùfájàrí bá ti yọ gbára àti bẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n before kálùfájàrí tó yọ a lè máa jẹun máa jẹun máa jẹun máa mú kódà máa bá arábìnrin wa láṣepọ̀ gẹ́gẹ́ bí ti ọlọ́run bọ́ba àlékí ọlá tó sọ ó ní falana bashiruhunna láti sin lọ ẹ máa bá wọn obìnrin yín láṣepọ̀ wabtaghu ma kataballahu lakum ẹ̀dẹ̀ máa wá ní tí ọlọ́wọ́n bá kọ fún yín tó bá ṣe pọ́ ọmọlẹ̀ ń wá ẹ máa bára yín láṣepọ̀ láti lè fi bí ọmọ wakulu washrabu ẹ lè máa jẹ máa mu náà hatta yatabayyana lakum alkhaytul abyadu min alkhaytil aswad min alfajri títí tí alfajari yọ tí alifájáde bá ti yọ abẹ̀rẹ̀ àsìkò tó ṣe pa àní jẹ àní mu àní bóbìnrin láṣepọ̀ àwọn nǹkan tó lè bàwẹ́ wa jẹ́ àjínà sí fún máa ti mú sí àmà ìlàlẹ́ ọlọ́ni ẹ̀ máa bá lọ bẹ́ẹ̀ títí títí òru ìwọlé títí tí òru ìwọlé kí la fẹ́ ló ń belé yìí òun ni pé òru òun ni bẹ̀rẹ̀ ọ̀sán ló tẹ̀lé so tí òru ta bá ti rí òru àti wọ ọjọ́ tuntun ọ̀sán rẹ̀ ní tààtùmọ̀ retí lẹ́yìn ìgbà yẹn a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka ọ̀sán rẹ̀ látìgbà tí alùfájàrí tó bá ti yọ sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ṣàlàyé eléyìí nínú alukur'an kẹrim sẹ́ńtọ́ ní òun fẹ́ ṣe é ti káàfù last ten days gẹ́gẹ́ bí bá ṣe máa ń sọ in correct nìkan ní last ten nights a fẹ́ ṣe é ti káàfù last ten nights so Adam awele yìí ní on the twenty first on the twenty first night láwọ̀ so a á parí ẹ̀ ìgbà tí night mi bá wọlé tó ń ṣe night shawal first night of shawal la á parí ẹ̀ sí bẹ̀rẹ̀ ní twenty first night of ramadan a á parí ẹ̀ first night of shawal eléyìí ni irú etikafu ti anabiwa muhammad sallallahu alaihi wasallam ti ó ṣe náà nígbà tí yàwó aisha rọjà láàrin orí àníbi sallallahu alaihi wasallam tó bá fẹ́ ṣe etikafu ni tó bá ti kírun àṣùbá tán yóò wọ bí tó ti ń ṣe etikafu àwọn àǹfààní ìtumọ̀ eléyìí òun ni wípé tẹ́ǹtì tó ta sínú mọ́ṣáláṣí yóò wọnú tẹ́ǹtì yẹn before kó tó di wípé àṣùbá tó yóò kàn wọnú mọ́ṣáláṣí ni ṣùgbọ́n gbà wo ni ó wọnú tẹ́ǹtì òun ni ìgbà tó bá kírun àṣùbà twenty first day twenty first day àti twenty first night ni ó ti wọnú mọ́ṣáláṣí tí ó wà nù mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò wọnú bí tí tẹ́ǹtì tó ta kalẹ̀ ní ẹ̀yìn ìgbà tó bá kírun àṣùbà tán bí àwọn àfẹ́sìn bí wọ́n ṣe tú ni àwọn míì ní àṣùbà tán sọ mí báyìí àṣùbà twenty first uh, twentieth day ni kò ń ṣe àṣùbà twenty first day twentieth day yóò ti wà nínú mọ́ṣáláṣí ní àti àṣùbà twentieth day títí títí tí lẹni tó ń prepare kalẹ̀ láti ṣe ìtìkáfù láti twenty first night eléyìí náà ó lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan mi tàtú para mọ́ ṣàlàyé fúnra wa so ìyàwó aisha radiyallahu anha ó ní kánà rasulullah sallallahu alaihi wasallam ya'taki fi kulli ramadan fàyídà sọ́lá gadat òjíṣẹ́ ọlọ́ọ̀bá máa ṣe é ti káfínú gbò ramadan tó wá kírun àṣùbà tán jẹ́ àmàkánà olè rẹ̀ ìtàkàfà fi yóò lọ síbi àyè tó ti ń ṣe é ti káfù عن عائشة رضي الله عنها لا تدعو يا عائشة قلنا بعيونسي أنها كانت ترجل النبي صلى الله عليه وسلم وهي حيد أني وما قوم بنوا النبي صلى الله عليه وسلم توم بانشي حيد لو وهو معتكف tánàbí dẹ̀ ń ṣe itikaf tó túnmọ̀ sí pé aisha ò ṣe itikaf òun ṣe haidu lọ́wọ́ ó ní anẹ́bọ̀wà muhammad sallasam tó máa ń ṣe itikaf nínú mọ́ṣáláṣí filmasjid wàyí àfi hujurati ha tóun dẹ̀ ń bẹ nínú yàrá tóun torí pé yàrá aisha radiyallahu anha ó súnmọ́ mọ́ṣáláṣí pẹ́kipẹ́kí ni yàrá àwọn ìyàwó anẹ́bọ̀wà muhammad sallasam ẹgbẹ́ mọ́ṣáláṣí ni wọ́n kọ́ wọn sí lọ débi pé anẹ́bọ̀wà muhammad sallasam tó máa ń ṣe itikaf yóò kàn ọ̀rá yorí jáde níbi ilẹ̀kùn mọ́ṣáláṣí àbí wíńdò mọ́ṣáláṣí ìyàwó aisha rọ́díọ̀lá àná yóò máa kóńbu irun rẹ̀ tó túmọ̀ sí pé à ń ṣe rí tíkáàfù kò ní kéèyàn wà ṣábì kéèyàn má lu òkè torí pa ń ṣe rí tíkáàfù rárá òjíṣẹ́ ọlọ́wọ́n bá yóò tún máa kóńbu irun ẹ̀ nígbà tó bá ń ṣe rí tíkáàfù tíyàwó aisha rọ́díọ̀lá àná tí ó máa bá ṣe èyàn lè bèèrè pé kílà náà bí o fi jáde kó lọ bá nulé fún tó jẹ́ pé ó yọrí jáde níbi ilẹ̀kùn àbí wíńdò mọ́ṣáláṣí àwọn afáà ní ìyẹn sọ fún wa pàtàkì ipé a ní láti dún ní mọ́ṣáláṣí ni gẹ́gẹ́ bí n ta sọ fún wa pé tí o bá sí nǹkan pàtàkì kan èyàn gbọ́rọ̀ jáde nínú mọ́ṣáláṣí lẹ́yìn tó bá ń ṣe rìtìkaf tó bá fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ àbí nǹkan tó jọmọ́ nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ nǹkan tó pàtàkì gan ni ó mú jáde nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n nǹkan tí a bá fẹ́ ṣe tó ṣe pé nǹkan yẹn náà pàtàkì ta ní ọ̀nà ta lè fi ṣe easily láì jáde nínú mọ́ṣáláṣí eléyìí ó sọ fún wa pé kò ní ìdíká jáde nínú mọ́ṣáláṣí sọlọ́m jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam yóò ra yorí ẹ̀ jáde tí wọ́n ma ba kóńbù irun rẹ̀ tó ń wà nínú mọ́ṣáláṣí tẹni tí ó ba kóńbù irun rẹ̀ òun bẹ nínú yàrá rẹ̀ náà a ní àwọn yàrá ànábì sallallahu alaihi wasallam ó sún mọ́ṣáláṣí pẹ́kípẹ́kí òun ló fi jẹ́ pé yàrá Aisha ni wọ́n sin ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n sin sí torí wípé ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó jáde láyé àwọn sàábé ń wo ipe bó ní káwọn ṣe ṣe káwọn gbé lọ sí bákìrì ní láti lọ sin Abubakar radiyallahu anhu ó wá ní mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba sọ yìí pé ibi tí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba kú sí náà máa ń sin wọ́n sí ó dẹ̀ kú sínú ó kú sínú yàrá aisha rọjàlá anha torí náà wọ́n sin anabi muhammad sallallahu alaihi wa sallam yàrá aisha rọjàlá anha eléyìí sọ fún wa bó ṣe súnmọ́ sí fún ẹni tó bá ti lọ sí madina rí tó ti dé mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alaihi wa sallam yóò rí nǹkan tá à ń sọ yìí ìgbà tó di pé abubakar rọdàláwà anhu tó náà jáde láyé tó ń ṣe bàbá aisha rọdàláwà anha òun náà tọrọ lọ́dọ̀ aisha yìí pé kásìnwó sí inú yàrá yẹn ìgbà tí umar rọdàláwà anhu náà jáde láyé kó náà tó jáde òun náà tọrọ pé kí wọ́n sìnwó sí ààyè tó ṣẹ́kù níbẹ̀ yẹn so ló jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ibi tí wọ́n sin wọ́n sí nìyẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam abubakar àti umar rọdàláwà anhu kọlọmba akọba ayọ́nu sí wasallallahu alayhi wasallam kọlọmba wa ṣe àsàlátù fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam náà so torí pé yàrá aisha ó súnmọ́ ibẹ̀ pẹ́kípẹ́kí yàrá àwọn ìyàwó tó kù náà ó lọ bẹ́ẹ̀ àfi díẹ̀ náà àwọn ìyàwó rẹ̀ ni wọ́n gbé bẹ̀ yẹn bí àwọn kan sí ibi méjì ni wọ́n gbé bi tí wọ́n kọ́ sí ẹgbẹ́ mọ́ṣáláṣí wọ́n fi rí nínú ẹgbàwá kan wàkánà láyé tukúrú bẹ́ẹ̀ta ilẹ̀ lè hajjati insan olójíṣẹ́ ọlọ́wọ́n bá kò kí ń wọnú ilé àyàfi nǹkan tó bá jẹ́ nídìí èèyàn nǹkan tó bá pàtàkì ni ó mú wọlé wọn láfi sọ fúnra wa wípé ẹni tó ń ṣọrí ti káf kò lóun fẹ́ lọ rajà ń bì kan kò lóun fẹ́ lọ sí ìvẹ́ǹtì kan òun fẹ́ lọ́bì kan ní tó fún mú ẹ̀ dísáì kó fẹ́ ti káf ó ní láti pé àwọn òfin eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì wọ́n fi riwaya nínú ẹgbà wa kan na aisha ta qalat ìyàwó aisha ni inni kuntu adkhulu albayt lilhaja ó ní èmi àmọ́ wọlé lilhaja fún nǹkan pàtàkì walmaridu fi bẹ́ẹ̀ ni ẹni tó ṣe wípé ó ń ṣàárẹ̀ ń yẹn fama as'alu anhu illa wa ana marra mi ní lọ jòkó ti kí ni mo fẹ́ mọ tọ́jú aláàrẹ̀ àfi n bèrè bóò ní ẹsẹ̀ ṣé ó improve ṣé nǹkan dá sí ṣùgbọ́n kí wọ́n ní mo jòkó láti lè wo ara rẹ̀ lópin ìgbà tó bá ti ní àwọn tán mójútó kí wọ́n náà tún wá lo jòkó ti rárá ìyẹn ò kì í ṣe itikaf ká jòkó ti ẹni tó ń ṣàárẹ̀ kálá ń ṣe itikaf eléyìí tako rúhùn itikaf ó tako ẹ̀mí tán pé ní itikaf so ló jẹ́ pé lára ọ̀rọ̀ tí ìyàwó Aisha radiyallahu anha tó fi rinlẹ̀ òun ni pẹ́ni tó bá ń ṣe itikaf kò ń súnmọ́ obìnrin bẹ́ẹ̀ ni kò ń bá aláṣepọ̀ kò ń bá ṣeré ìfẹ́ nígbà tó bá ń ṣe itikaf bákan náà kò ń ṣẹni tí ó lóun fẹ́ lọ participate níbi janaza bó ṣe pàtàkì pé kí akíhun sókù lára tó gẹ́gẹ́ bí tí a ti kà sẹ́yìn ìkíhun sókù lára ọ̀ràn èèyàn gbogbogbò ni táwọn kan bá ṣe àwátakù kò sí jẹ níyà fún wa ṣùgbọ́n kí mùsùlùmí kó jẹ́ pé ọlọ́run ọba ní agbègbè kan kí gbogbo àwọn mùsùlùmí tó ń bẹ ní agbègbè yẹn káwọn àfilẹ̀ láì kírun sí lára gbogbo wọn ẹlẹ́ṣẹ̀ ni wọn ṣùgbọ́n tí àwọn kan bá ti ṣe àwọn tó kù kò sí jẹ níyà fún wájú ọlọ́run ọba eléyìí làwọn àfẹ́sìn a máa pè ní fardu kifaya tí a mọ̀ sí collective obligation tí àwọn kan bá ti ṣe àwọn tó kù wọn ní ìjẹ wájú ọlọ́run ọba so ẹni tó lòun ṣe orí káfù ó ti dé rẹ̀ pẹ̀lú àwọn kankan kò ní sọ yípe òun fẹ́ lọ kírun sókù lára ń bi kan pé àmọ́ ah, gbọ́ pé broda lágbájá àbí sista lágbájá àbí bàbá lágbájá jáde láyé so mo fẹ́ lọ torí wípé in tó ń ṣe yẹn ó ti dé rẹ̀ pẹ̀lú àwọn kankan in tó dẹ̀ fẹ́ tó sọ pé òun fẹ́ jáde fún ó ti ní àwọn tí ó bá mójútó àwọn nǹkan wọ̀nyẹn tí òun ò ní jẹ ẹlẹ́ṣẹ̀ so bákan náà òun ṣẹni tó sọ pé òun ó mọ lọ bẹ́ẹ̀ aláàrẹ̀ wò eléyìí oúnbẹ nínú ọ̀rọ̀ ìyàwó aisha radiyallahu anha gẹ́gẹ́ bí al-imam abu dawud bákan náà al-imam bayhaki àtàwọn afá mi tí wọ́n jẹ́ àwọn afá aládìs bí wọ́n ṣe so tí ó bá wọlé yóò jẹ́ pé nǹkan tó pàtàkì kan ni ó gbé wọlé tí ó bá dẹ̀ jáde náà gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tó pàtàkì ni ó gbé jáde bí ìwọ̀n ojúmọ́ lára àwọn nǹkan tó lè gbé jáde nìyí eléyìí ni ó mọ̀ mú wa ṣàlàyé pé gbàtà bá ní etikaf ní mọ́ṣáláṣí náà ti ṣe ṣe gbogbo mọ́ṣáláṣí láti lè ṣe etikaf mọ́ṣáláṣí pín sóríṣiríṣi olówó kan lè kọ́ lẹ́sìn kó ló ń fi àyè kírun lẹ̀ síbẹ̀ tóun náà pè ní mọ́ṣáláṣí ṣùgbọ́n ṣe mọ́ṣáláṣí níbi tó filẹ̀ nínú kọ́mpáǹdì ẹ̀yẹn àbí kò ń ṣe mọ́ṣáláṣí ó lè jẹ mọ́ṣáláṣí rẹ̀ lè má jẹ mọ́ṣáláṣí tó bá ṣe pé ó fi ilẹ̀ tó sí ilẹ̀ fún àwọn èèyàn kan máa wọlé tọ́dẹ̀ ń kírun wákàtí márààrún bẹ́ mọ́ṣáláṣí nù tó jẹ́ ààyè tó ṣe pé àwọn èèyàn ń wọnú bẹ̀ wá kírun wọ́n ń jáde kò ń ṣe wípé èmi àtàwọn ọmọ mi àbẹ́mi àtàwọn tẹ́nàntì mi lájọ máa kírun ní ibi tí mo fi ṣe mọ́ṣáláṣí ẹni tó ní òun fi ààyè lẹ̀ fún àtàwọn ọmọ òun òun àtàwọn tẹ́nàntì òun láti máa kí òyìn òun ṣe mọ́ṣáláṣí tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ mùsọ́lá nìyí òun mùsọ́lá àyè kí òun lásán òun ni irú yẹn so kò ń ṣe bí tá a ti lè máa kí òun tí a pè ní mọ́ṣáláṣí nìyẹn so irú ibẹ̀ yẹn tí mọ́ṣáláṣí mi bá ń bẹ ládùúgbò tí wọ́n ṣílẹ̀ fún gbogbo àwọn èèyàn máa kírun ẹni tó nínú ilé yẹn gan ò kírun bí àyè tó fi lẹ́yìn ó jáde lọ ni àfi tó yẹ pé obìnrin ló kù fún so ìtàn pè ní mọ́ṣáláṣí ta ti ṣàlàyé ẹ̀ fún wa pé wákùú ni lápèjúwe ń èèyàn kan ní mo donate ilẹ̀ yìí fún yín kẹ́ ẹ fi kọ́ mọ́ṣáláṣí sí gẹ́gẹ́ bí n ta ṣàlàyé fún wa kò ń ṣe property ẹ̀ mọ́ so pa àwọn ọmọ yẹn wá dé ilẹ̀ bàbá wa lélẹ̀ inú kò ń ṣe ilẹ̀ bàbá yín kápẹ́ wá sọ pé bàbá wọn náà tiẹ̀ ló tún wá kọ́ structure yẹn ni kò tún ṣe property ẹ̀ mọ́ ó ti de nǹkan tó fi ilẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala so wọ́n ń jogún ruwáyé bẹ́ẹ̀ tí a bá bí àwọn ọmọkọ́mọ kalẹ̀ tó lóun fẹ́ gbarú ẹ̀ iná ni wọ́n gbà ní tí wọ́n jíya rẹ̀ wájú ọlọ́run ọba ni wọ́n gbà so irú yẹn mọ́ṣáláṣí ni ìyóhun tó ṣe wípé wọ́n ṣílẹ̀ wọ́n ń kírun wákàtí márààrún bẹ́ẹ̀ ṣùgbọ́n tí o bá ti kí ń ṣe bí tí wọ́n ṣílẹ̀ tí wọ́n lè kírun wákàtí márààrún bẹ́ẹ̀ èyí wọn kì í ṣe mọ́ṣáláṣí tó ló fi jẹ́ pé ẹni tó kọ́lé tó lòun fi àyè mọ́ṣáláṣí síbẹ̀ tó ṣe pé mọ́ṣáláṣí ìhun ṣe bí tí àwọn èèyàn lè wáwọ̀ kírun tó ṣe pé ó ń bẹ fún wa àtàwọn ọmọ rẹ̀ musọ́lá ni irú bẹ yẹn àwọn ọmọ lè jogun rẹ̀ àwọn afáàtì ẹ̀mọ́ sọ pé ah kéèyàn kan ní àṣemáṣáláṣí ló kọ́ sínú kọ́mpánì ẹ̀ mo fẹ́ wọlé wá kírun ni ah, àlọ́ lè wá kírun mi báyìí kò sí fún ẹ̀mí àtàwọn ọmọ mi ló wà fún àbáwọn tẹ́nàtì mi ni ṣé yẹn lè sọ pé òun máa fagidi wọ̀ ara kò lè fagidi wọ̀ kí ló fà torí pé bẹ́ẹ̀ kì í ṣe máṣáláṣí tá à ń sọ̀rọ̀ ń pẹ́ musọ́lá nìyẹn so tí ó rèyàn bẹ́ẹ̀ bá jáde láyé ibẹ̀ yẹn ni wọ́n lè sọ di nǹkan mi kódà kó tó jáde láyé ó lè wò pókè mo fẹ́ convert yìí by the room ẹni mo fẹ́ kọ́ mo fẹ́ sọ di nǹkan báyìí báyìí báyìí bá láì fi ṣùgbọ́n mọ́ṣáláṣí tá ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ni mọ́ṣáláṣí àdúgbò bíi irú ìta wa yìí so eléyìí kò ń ṣe property èèyàn kan àwọn kan ni wọ́n kọ́ kò ń ṣe property wọn mọ́ ó ti di tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala so ṣé yẹn lè ṣe ẹ́ ti ká fún un bí irú eléyìí ọgọrọ àwọn àfáàní bẹ́ẹ̀ nìyẹn lè ṣe é ti káàfù níbi irú mọ́ṣáláṣí báyìí tó bá jẹ́ mọ́ṣáláṣí tí wọ́n ń kí irun jẹ̀mọ́ irun wákàtí márààrún bẹ́ẹ̀ tí ẹni tó ní dẹ̀ fílẹ̀ a lè kírun a lè ṣe é ti káàfù nírú bẹ́ẹ̀ eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà dólé lórí torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wà látò bá ṣe ruhun náà wọ́n tún máa kí fún ẹfìlì masajid ẹ bá wọn yàwó yín láṣepọ̀ ẹ bá wọn tagé ẹ bá wọn ṣeré ìfẹ́ ńgbàtẹ̀ bá ń ṣe ó ti ká fún mọ́ṣáláṣí so masajid àwọn mọ́ṣáláṣí so mọ́ṣáláṣí lélẹ́yìí a lè ṣe ìtìkáfù níbẹ̀ eléyìí ni tí ọgọ̀rọ̀ àwọn afáàdó lórí ṣùgbọ́n lára àwọn afẹ́sìn bí alimamu malik rahimahullahu ta'ala wọ́n ni tó da òun ni kó ṣe wípé kò ń ṣe pé nǹkan tó da tó pàtàkì gan òun ni kó ṣe pé tá ti ṣe ìtìkáfù gbọ̀rọ̀ jẹ́ mọ́ṣáláṣí tó ti ń kí irun júmọ́ torí irun júmọ́ ọ̀ràn yẹn ni fún ọkùnrin láti lọ kí sọ ọkùnrin tó ṣe ipò máa ń ṣe irintikafu nínú mọ́ṣáláṣí tán ti ń kírun jẹ̀mọ́ tí wọ́n kírun jùmọ̀ ń bẹ́ kò ní fi náfìlà kò ní gbájúmọ́ náfìlà kó ṣe pé ọ̀ràn yẹn yóò wá gbé jù sílẹ̀ ó gbọ́dọ̀ jáde láti lọ kí irun jùmọ̀ ni yóò wá padà wá sí ibi tó ti ń ṣe irintikafu so irú yẹn náà lára àwọn nǹkan tí ó pàtàkì láti jáde fún ni eléyìí ló mú àwọn àfáà mi sọ yí pé mọ́ṣáláṣí jùmọ̀ láti gbọ́dọ̀ mọ̀ ṣe mọ́ṣáláṣí tí wọ́n bá ti kí ń kírun jùmọ̀ à ń bẹ́ ipe àgbọ̀dọ̀ ṣe ẹ̀rítìkáàfù ní irú ibẹ̀ yẹn so gẹ́gẹ́ bí àwọn àfáà mi ṣe sọ ṣùgbọ́n wọ́n tọ́lá lè ṣe ẹ̀rítìkáàfù mọ́ṣáláṣí tó ṣe pé wọ́n ti kírun jùmọ̀ à ń bẹ́ àwọn ní ẹ yóò jáde fún ojúmọ́ bó ṣe máa ń jáde nígbà tó bá lọ ṣe ìgbọ̀nsẹ̀ bó ṣe máa ń jáde nígbà tó bá fẹ́ lọ jẹun tí ò bá rẹ́ni tí ó mú jẹ wá fún so ta bá gbà kó lè jáde fún àwọn nǹkan wọ̀nyí ó yẹ kó lè jáde láti lọ kí ìrùn ojúmọ́ torí pé ìrùn ojúmọ́ ọ̀ràn ojú lówó ni kò ń ṣe ọ̀ràn yẹn àpapọ̀ ó ní láti jáde lọ fún eléyìí dẹ́ ní ojú ọ̀rọ̀ tó ṣe pé ó ní wéètì púpọ̀ náà máa nínú àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n sọ yí pé rárá èèyàn lè ṣe ìtìkáfù mọ́ṣáláṣí tán ti ń kí ìrun júmọ́ nìkan ó gbọ́dọ̀ jẹ́ mọ́ṣáláṣí kanú àwọn ànábì ọlọ́run ọba ó gbọ́dọ̀ jẹ́ kanú àwọn mọ́ṣáláṣí tí àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ti líìdì àwọn èèyàn nírun bẹ́ẹ̀ àbí tán ti kírun bẹ́ẹ̀ ìtumọ̀ eléyìí ni pé ó gbọ́dọ̀ jẹ́ mọ́ṣáláṣí kàábà mọ́ṣáláṣí kàábà àmọ̀pẹ́ mọ́ṣáláṣí anabi ibrahim alayhisalatu wasalami àti ọmọ rẹ̀ ismail ó gbọ́dọ̀ jẹ́ mọ́ṣáláṣí irú mọ́ṣáláṣí anabi wa muhammad sallallahu alaihi wasallam àbí kó jẹ́ alquds ìyẹn mọ́ṣáláṣí tó ń bẹ ní jerusalem tó ṣe pé ọgọrọ àwọn anabi ọlọ́wọ́n ọba ni wọ́n sin lọ́wọ́ ọba ń bẹ sọ̀rọ̀ fi sọ yí pé ọ̀nà mẹ́ta péré lèyàn lè ti ṣe itikaf eléyìí ni view ìkàlára àwọn sàábí anábíwá muhammad sallallahu alaihi wasallam tààmà sí udhaifa bin yaman rọ́jì allahu anhu òun sọ wípé láti káfa ilà fìlmà sáàjìdì sọláfà tààmà ṣe ń ti káfù mọ́ṣáláṣí mẹ́ta nìkan náà láti lè ṣe mọ́ṣáláṣí mẹ́ta nìkan náà láti lè ṣe ń ti káfù bó tiẹ̀ jẹ́ pé àwọn sàábé míì táwọn náà jẹ́ akẹgbẹ̀rẹ̀ nú àwọn sàábé anábíwá muhammad sallallahu alaihi wasallam bí ibn masoud rọ́jì allahu anhu òun disagree pẹ̀lú ẹ̀ òun gbà wípé yàn lè ṣọrí ti káàfù ní gbogbo mọ́ṣáláṣí tó ti ń kí irun jẹ̀mọ́ irun wákàtí márààrún gẹ́gẹ́ bí n tí a ṣe ní àlàyé ṣùgbọ́n mọ́ṣáláṣí tá a kọ́ sílé eléyìí ò kì í ṣe mọ́ṣáláṣí tá a ti lè ṣeré ti káàfù olóòjọ́ jẹ́ pé abdullahi bin abbas rọ̀dàláwọ̀ anhu gẹ́gẹ́ bí alimami bẹ́ẹ̀ hakíṣe gbà wá ó ní iná abukadọ̀ umuri ilallahi albida nítorí wọn bá ní ìkórira fún jù làdáadáa lẹ́nu ẹ̀sìn ntí ọlọ́wọ́n bá ní ìkórira fún jùlọ òní àdáadáalẹ̀ nínú ẹ̀sìn kí ló fà tó fi máa jẹ́ pé àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ọlọ́wọ́n bá ní ìkórira fún jùlọ èèyàn lè máa mutí kó máa ṣe zìnà kó máa ta tẹ́tẹ́ kéèsì irú èèyàn bẹ́ẹ̀ ti clear ẹni tó ń ṣe zìnà tó ń mutí tó ń ta tẹ́tẹ́ tó pèrè mùsùlùmí tí ó bá kí n ṣe pé wèrè kọlù kò ní sọ fún yí pé ọtí tó ń mu tẹ́tẹ́ tó ń ta zìnà tó ń ṣe nǹkan tó dáa ní olóore ni tí o bá ṣe pé wèrè ti kọlu bẹ́ẹ̀ ni àwọn kan bẹ tí wèrè ti kọlu bẹ́ẹ̀ tó ṣe pé ìyàwó oníyàwó yóò mọ bá wọn ṣe ránu ni èyí tí ó fi wá sọ pé òun ṣe zìnà yóò ló fọ wọn mọ́ ni ọtí tọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ ayal kurani clear lórí ẹ yóò mọ mú èyí tí èrò gbogbo òun ṣe lọ́wọ́ ọba ni yóò ní ọtí aljanna ni yóò ní ojújojú lọ́wọ́ kìnìkan ju kìnìkan lọ kò lè yé yín kọlọba kó ṣàánú wa níbi ma justify nǹkan burúkú so ẹni tó ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ òun náà mọ̀ pé ṣẹ́ẹ̀ṣẹ̀ ló ń ṣe àfi tó bá ti ya wèrè lókù ṣùgbọ́n ẹni tó ń ṣe bídíà òun ó ṣòro láti jẹ́ kó ju nǹkan tó ń ṣe lẹ̀ bàbá tó ń ṣe bídíà tí ó bá jáde láyé yóò pe àwọn ọmọ ẹ̀jókòó ni pé ìlọ mò ń lọ yìí àwọn nǹkan tí mo gbé dání yẹn má fi lẹ̀ tó bá rí pé àwọn ọmọ òun gan ò bá òun rin ìlànà tó òun rìn yóò máa sunkún lójú ayé ẹ̀ náà ni nípa pé ṣe báwọn ọmọ yìí ti ṣorí bú báyìí ṣé nípa ọmọ yìí ti sọnù báyìí nítorí pé wọn bá ṣe bídí àti òun ṣe tó yẹ ló jẹ́ pé ṣọ̀ìtọ́ nínú rẹ̀ máa ń dùn tó bá ríyàn gbámú bí ọ̀rọ̀ àdádálẹ̀ inú rẹ̀ máa ń dùn ju bó ṣe máa ń dùn tó bá ríyàn gbámú bí ẹ̀ṣẹ̀ lọ tó rẹ́ni tó gbámú bí ẹ̀ṣẹ̀ ó lè wò pé ròyìn yóò ṣe lè padà já ṣùgbọ́n ẹni tó yẹ kó bá gbámú bí bídíà ní àti já rẹ̀ ó gan ọ̀nà méjì ẹ̀rẹ̀ ní ṣètọ́nù tí ń lé ọmọ èèyàn káàkiri yóò máa lé wa káàkiri níbi shahawat níbi adùn ayé yóò dẹ̀ máa lé wa káàkiri níbi shubhat níbi àwọn ìrújú ẹlòmíì ibi ìrújú ni ó ti gbá ẹlòmíì níbi àwọn adùn ayé ni ó ti gbá abdullahi bin abbas ẹni ó ní ilallah ìtì ọlọ́wọ́n bá ní ìkórira fún jùlọ òní albida àwọn àdáadáalẹ̀ nínú ẹ̀sìn àdèmọ̀ pé anábẹ́wà muhammad sallallahu alaihi wasallam ó wọ́ọ̀nù wa lórí àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù tá a lá ń ṣe kò sí ní tó sún wa débi tá a dé ìjọ àdáadáalẹ̀ nínú ẹ̀sìn lọ apínyẹlẹyẹlẹ tí ń justifying tó ń bẹ lórí ẹ̀ apínyẹlẹyẹlẹ lórí rẹ̀ so ó wá ń sọ wípé wa inna minal bidai al-i'tikafa fil masajidi lati fi dùn lára àdáadáalẹ̀ ni pé kíyàn ló ń ṣe orí ti ká fún mọ́ṣáláṣí tó ń bẹ nínú ilé rẹ̀ irú mọ́ṣáláṣí tá a sọ lẹ́ẹ̀kan kíyàn dúró nínú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kó ló ń ṣe orí ti ká fún rárá tá a bá ṣe orí ti ká fún a jáde sí mọ́ṣáláṣí gbogbogbò ni mọ́ṣáláṣí táwọn èèyàn ti ń kí irun jẹ̀mọ́ ibẹ̀ là á jáde sí kò ń ṣe mọ́ṣáláṣí tó pé a kọ́ fún àwọn fámìlì wa àbí àwọn tẹ́nàntì wa ará àta ní ò lè ẹni wọ́n ń bẹ́ mọ́ṣáláṣí ó pùn ní gẹ́gẹ́ bí nǹkan tá a ṣàlàyé fúnra wa so bídíà ni so ọ̀nà mẹ́ta tí àwọn àfa pín sí lélẹ́yìí àwọn kan gbà pa lè ṣe itikaf mọ́ṣáláṣí gbogbogbò tó ti ń kírun wákàtí márùn-ún bẹ́ẹ̀ àwọn kan ní rárá o gbọ́dọ̀ jẹ́ mọ́ṣáláṣí júmọ́ torí pé ẹni tó bá ń ṣe itikaf mọ́ṣáláṣí gbogbogbò yóò wà first láti jáde lọ kírun júmọ́ àwọn tó ń gbà pé yẹn lè ṣe mọ́ṣáláṣí gbogbogbò wọn ní kò sí nǹkan tó burú tó bá ṣe pé ó lè jáde láti lọ wo oúnjẹ jẹ tí ò bá rẹ́ni tí ó gbóúnjẹ fún tó bá yẹ pé ó lè jáde láti lọ ṣe ìgbọ̀nsẹ̀ ó yẹ kó lè jáde láti lọ kírun júmọ́ náà tó jẹ́ ọ̀ràn yìí ojúlówó fún so eléyìí ni ó dẹ̀ jẹ́ point tó ṣe wípé ó ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa olóbi jẹ́ pé alimami bukhari rahimahullah ta'ala ìgbà tán sọ̀rọ̀ nípa itikaf wọ́n ní báàbù alẹ́ itikaf fìlà ashil awáhìr ọ̀rọ̀ nípa ìṣe itikaafu níbi nínú òru mẹ́wàá tó parí oṣù ramadan wàlẹ̀ itikaafu masajidi kulliha àti ìṣe itikaafu ibi gbogbo ń ta bá ń pè ní mọ́ṣáláṣí that is bẹ̀rẹ̀ láti mọ́ṣáláṣí tá a ti lè kí irun wákàtí márààrún gẹ́gẹ́ bí ọkùnrin tí wọ́n ti ń kí irun wákàtí márààrún dé mọ́ṣáláṣí juma dé mọ́ṣáláṣí tí a mọ̀ sí mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alaihi wa sallam àti mọ́ṣáláṣí kaaba àti mọ́ṣáláṣí jerusalem nam hadithi lórí wípé láti káfù ilẹ̀ fi mọ́ṣáláṣí salasa èyí ti káfù mọ́ṣáláṣí mẹ́ta ni àwọn àfáà yìí ní hadithi yìí a lè tu sí wípé ìtìkáàfù tó lọ́lá jù ibi mẹ́ta yẹn ni ìtìkáàfù tó lọ́lá jù àyè mẹ́ta yẹn láti lè ṣe so ló jẹ́ pé téyìn ó bá ṣe ìtìkáàfù kí mo fẹ́ travel lọ ṣe ìtìkáàfù mọ́ṣáláṣí mẹ́ta péré ta lè travel lọ ṣe ìtìkáàfù nìyẹn àwọn ọmọ ìyá ọmọ ṣe mistake ń gbà mí ẹlòmíà ló ń fẹ́ lọ ṣe ìtìkáàfù nìbàdàn ń fẹ́ lọ ṣe ìtìkáàfù ní ọ̀yọ́ mọ́ṣáláṣí kan bẹ ní àbújá ibẹ̀ ló fẹ́ lọ ṣe ìtìkáàfù irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ti kó sí tí anabi sallallahu alaihi wasallam tí ó kọ̀ fún wa anabi sallallahu alaihi wasallam ní la tushaddu rihal illa ila thalathati masajid èèyàn ò gbọ́dọ̀ travel àyàfi lọ sí mọ́ṣáláṣí mẹ́ta ẹ̀ mo fẹ́ lọ ṣìjọ́sìn mọ́ṣáláṣí kan bẹ níbi kan fẹ́ lọ ṣìjọ́sìn bẹ́ẹ̀ ṣàdúgbò ẹ ló wà ṣé ní ìlú ẹ ló wà tó bá jẹ́ pé àdúgbò ẹ ló wà tó jẹ́ ní ìlú tó wà ló wà bá láì fi ní ìtò tẹ̀wọ̀n o lè ṣeré tí ká fún mọ́ṣáláṣí tó bá wù ẹ́ o lè ṣe itikaf mọ́ṣáláṣí jama tán kírun wákàtí márùn bẹ́ẹ̀ o lè ṣe itikaf mọ́ṣáláṣí náà ti ń kírun júmọ́ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́ṣáláṣí tó fẹ́ lọ ṣe itikaf ń bẹ́ o ń bẹ nìbàdàn wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ àbó ń bẹ nílọrin wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ àbí ó ń bẹ lẹ́kọ̀ọ́ ìwọ́n ń bẹ nìbàdàn ó wá ní mọ́ṣáláṣí kan ń bẹ lẹ́kọ̀ọ́ fi wá ṣe itikaf ń bẹ́ẹ̀ in tí ó bá mú ẹ travel lọ ṣe ìjọsìn mọ́ṣáláṣí kan ó gbọ́dọ̀ èèyàn ti kó sínú ntí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ti ó kọ fún wa eléyìí jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers ni wọn kì í ronú lọ bí tí wọ́n láwọn ń gbéra láti ìlú èkó lọ ṣeré tìka fún bí kan ṣùgbọ́n pé mo ti ẹ̀fẹ́ travel lọ ṣeré tìka ó bọ̀rọ̀ jẹ́ mọ́ṣáláṣí kaaba àbí mọ́ṣáláṣí eh, madina ah, that is mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alaihi wa sallam àbí mọ́ṣáláṣí tó ń bẹ ní jerusalem àwọn eléyìí ni ti a lè travel láti lọ ṣe ẹ̀rìtìkáfù ń bẹ so eléyìí jẹ́ pọ́ìntì tó ṣe wípé ó pàtàkì púpọ̀ ah, ìyàwó aisha radiyallahu anha ó ní anabiwa muhammad sallallahu alaihi wasallam àwọn máa ṣe ẹ̀rìtìkáfù ní ah, òru mẹ́wàá tó parí oṣù ramadan àwọn táwọn dẹ̀ jẹ́ ìyàwó rẹ̀ náà àwọn náà ṣe ẹ̀rìtìkáfù ní ẹ̀yìn rẹ̀ táwọn bá wá ṣe ẹ̀rìtìkáfù yìí àwọn òkè ń jáde bí ó bá ń ṣe fún nǹkan tó pàtàkì débi wípé aláàárẹ̀ tó ń bẹ nulé àwọn lè mọ́ sọ pé àwọn fẹ́ jòkó láti máa tọ́jú ẹ̀ àwọn akánbèrè lọ́wọ́ àwọn tó ń tọ́jú rẹ̀ torí pé kò tí ì di nǹkan ọ̀ràn yẹn fún àwọn láti jòkó tì àwọn èèyàn kan bẹ tán mójútó aláàárẹ̀ bẹ́ẹ̀ عن عمر بن الخطاب رضي الله عنه قال لا تدع عمر ما خطاب قال ما يونسي قلت أني مصرائك يا رسول الله رجي شلوما إني كنت نظرت في الجاهلية أن أعتكف ليلة مو جاجا ويبي مع شريتي كافو ní àsìkò jahiliya that is kí islamu tó dé mo jẹ́jẹ́ wípé màá ṣe ẹ̀tìkáàfù ẹ̀tìkáàfù òru kan àbí ọjọ́ kan ní mọ́ṣáláṣí kaaba kọ́lfà ofbi nathric òjíṣẹ́ ọlọ́run ọba ní pé ìjẹ́jẹ́ tó jẹ́jẹ́ pé ìjẹ́jẹ́ tó jẹ́jẹ́ náà gẹ́gẹ́ bí n ta mọ̀ àwọn kẹfẹ́rí mẹ́ka àwọn náà máa ń ṣèjọ́sìn tí wọ́n láwọn ń ṣe fún ọlọ́run ṣíwájú kánẹ́ muhammad sallallahu alaihi wasallam kó tó dé in tí anabi muhammad sallallahu alaihi wasallam tó wá ṣe ni pé ó wá kọ̀rẹ́kìtì àwọn nǹkan tí wọ́n ń ṣe ní nǹkan tí wọ́n jẹ́ ìtàn tí táwọn láwọn ń pè ní iṣẹ́ ìjọsìn èyí tó ṣì wà ókè ó fi ilẹ̀ fún wọn bẹ́ẹ̀ èyí tí ó wà ókè anabi sallallahu alaihi wasallam ó kọ̀rẹ́kìtì wọn fún lápèjúwe lára nǹkan táwọn ọmọ ń ṣe ni pé wọ́n rí nǹkan tó burú pé káwọn pe lọ́wọ́ ọba tán káwọn tún pe wubal káwọn pe manat káwọn pe láti àwọn orí nǹkan tó burú bẹ́ẹ̀ evidence wọn fún ìtàn ṣe yẹn ò ní wípé àwọn ń tàwọn ẹni ìdọ̀tí làwọn ṣùgbọ́n wúbàlù yìí ni ẹni rẹ̀ kan tó ṣe pé ó ti kú ti pẹ́ ni irú ẹni rẹ̀ yìí táwọn bá ń ké pé àwọn ó máa fi súnmọ́ ọlọ́run manatu yi tá a bá ń ké pé àwọn ọmọ fi súnmọ́ ọlọ́run analogy wọn tá a bá ń ké pé àwọn ọmọ fi súnmọ́ ọlọ́run so torí náà ìgbà míì wọn ó ké pé ọlọ́run ìgbà míì wọn ó ké pe àwọn nǹkan yìí wọn máa believe pé tí nǹkan bá ti di pé <laughs> le gan àwọn gbọ́dọ̀ máa ké pé ọlọ́run bá direct ìrọ́lọ́run fi nìyí tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala fa ìdárọ́kì bú fi fúlkì tó bá ń bẹnu ọkọ̀ ojú omi dáàwùlá mùkùlísínà láòdín tó bá rí pé ọkọ̀ ojú omi fi sí ìwàyí tó ń fi sí ìwàyí wọ́n á rí pé eléyìí ti kọjá hubal eléyìí kọjá manat eléyìí kọjá alat ìgbà inú ma pé ya allah ya allah dáàwùlá mùkùlísínà láòdín falama dajjahum lil bar ọlọ́run ní tóun ọlọ́run bá wa tóun bá wá sọ wọn tóun gbà wọn lẹ́tàn dé orí ọ̀dẹ̀ padà ìdáhùn yóò ṣe kó wọn ó padà síbi ìmọ̀ lọ pé hubal ìmá pé manat ìmá pé láti báwọn ṣe ń sin lọ́nu ìgbàtẹ́ni sọ lásán wọ́n sọ fún wọn pé ẹ má pé hubal ẹ pé láti gbogbo condition tẹ bá wà ọlọ́run bá náà ni ẹ má allah ni ẹ má ké pé nǹkan lé ní nǹkan dẹ̀ ni nǹkan kéré ni ẹ gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ìwó orogún fún ọlọ́run ọba ni wọ́n ní ẹ mọ wàrákùnrin yìí O gbọ́ yé ni àwọn kẹta ń ké pé kò ṣe báwa náà sọ wípé kò sọlọ́n agbàpọ́lọ́ ọba ń bẹ̀ agbàpọ́ òun ló ń ṣèjẹ́ mu òun ló ní gbogbo nǹkan ṣùgbọ́n máa ń àbúdù omi ilẹ̀ lè kọ́rọ̀ ìbú ilẹ̀ allah ezolfa àwọn kẹta ń ké pé tá ń gunran fún tá ń jẹjẹ fún yìí afẹ́kan sun wa mọ́ lọ́wọ́ bá ni àwa náà gbọ́ yé àwa náà gbọ́ yé ṣùgbọ́n à ń pe àwọn nǹkan yìí torí pé afẹ́kan sun wa mọ́ lọ́wọ́ bá jẹ́mọ́ pẹ̀lú pé ọlọ́run bá ṣàlàyé lè sinú alukur'an lónìí ẹ̀ẹ́ra àwọn mùsùlùmí tó ṣe pé nọ́ọ̀sù ṣẹ́yì ní táwọn yẹn ṣe làwọn náà ń ṣe ìgbà tí yẹn kan bá dùn àkànlé ẹ lọ́wọ́ sí kó máa fa ya jabajabajaba ya ilu ya taitushu ya kinikan arwa bil saraba bil o ń fa tọba bẹ́ẹ̀ lọ eléyìí tó ń fa ìkílẹ̀ tó ń fa àwọn àwọn ra wa ní àtọ́gbé sórí àtúkà fi dání ni àwọn kìnnìkan ṣé àwọn ayẹ kó máa pè wọ́n ó ṣe máa pé ya allah ya rahman ah àwọn ènìyàn ni ọlọ́wọ́n bá ni wọ́n the same thing tí àwọn kẹfẹ́rí mọ́kà ń ṣe lọ́gọ̀rọ̀ ẹlòmí tó pẹ̀rẹ̀ mùsùlùmí náà ṣe lónìí ẹ wọlé ẹlòmí ìtẹ́bárí fọ́tò ṣéwù kìíní kan fọ́tò wàlí kìíní kan fọ́tò kìíní kan bí ó ṣe gbé kọ́lé káàkiri nu ẹ wá béèrè pé bóò làwọn ilé àwọn ẹni ọlọ́run ni ẹ kí wọ́n ní tó fẹ́ achieve pẹ̀lú fọ́tò tó gbégbá ah, ní tó bá ń bẹnu lé ìdáàbòbò ni the same thing tí àwọn kẹfẹ́rí mọ́kà ń ṣe lọ́wọ́ náà ń ṣe mọ́nà àbúdùmí lálẹ́ yóò kọ́rọ̀ ìbónà ìlàlá ìzòlfà so torí ẹ̀ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ jòkó káwú alukur'an dáadáa mùsùlùmí a ní problem tó pọ̀ ẹlòmí ń bú àwọn aláwo ó ń bú àwọn ẹlẹ́bọ the same thing tán ṣe làwọn náà ṣe so ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sọ fún wọn alukur'an ni pé wọ́n máa kánà sọlátù indẹ̀lbẹ́tì lẹ́mùká wa tasdiya àwọn kẹfẹ́rí wọn láwọn ń kírun ní kaaba irun wọn bóun náà ṣe ń kí wọn ń pàtẹ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń súfèé ayé alukur'an ni àwọn náà láwọn ṣe kíni àwọn sin lọ́wọ́ ọba ni so kí la fẹ́ ló ń bi eléyìí ni pé wọ́n á máa gba àwẹ̀ kánábì tó dé lára àwẹ̀ tán máa ń gbà kánábì tó dé ni àwẹ̀ aṣúra wọ́n máa ń gbà wọ́n ń gbà fún reason míì tó yàtọ̀ fún reason tí anabiwa muhammad sallallahu alaihi wasallam tó ní káwa torí ẹ̀ gbà lára àwẹ̀ tán máa ń gbà nù wọ́n máa ń ṣiṣẹ́ ájì ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí anamsọ́lá sálám ó sọ èyí tó jẹ́bọ fún wọn èyí tó jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ó sọ fún wọn èyí tó bá mú ó sọ fún wọn umar radiyallahu anhu wọ́n sọ pé ìrí òjíṣẹ́ ọlọ́wọ́n bá mo ní mo fẹ́ dúró sínú kaaba nígbà àìmọ̀kan kó o tó gbé ìsìláàmù that is kó o tó di òjíṣẹ́ ọlọ́wọ́n ọba mo ní mo jẹ́jẹ́ pé màá ṣeré ti káfù nù kaaba torí pé ti káfù nǹkan tó dá ní anamsọ allah salam ní awọ́fẹ́ bí nazarik fùfíìlì ìjẹ́jẹ́ rẹ̀ fùfíìlì ìjẹ́jẹ́ rẹ̀ kìlá afẹ́ ló ń bi eléyìí oní pé Umar radiyallahu anhu ó fẹ́ ṣe ìtìkáfù ọjọ́ kan àbóru kan ibẹ̀ la ọ̀pọ̀lọpọ̀ àfa ti sọ pé ó túmọ̀ sí gbìyànjú lè ṣe ìtìkáfù less than ten nights ṣàpé ìta alánàbí sọ lásán máa ń ṣe ní ìtìkáfù less than ten uh, last ten nights ṣùgbọ́n ó lélẹ́yìí pé èèyàn lè ṣe ìtìkáfù less than ten nights ṣùgbọ́n àwọn àfa mi ni rárá Umaru ti jẹ́jẹ́ eléyìí síwájú kí ìjẹ́jẹ́ tó jẹ́jẹ́ yẹn òun là níbi sọ́lá sọ́mọ́ kó fulfill ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n ọlọ́run alamu ní gbìyànjú lè ṣe orí ti káfù less than ten nights yẹn lè ṣe orí ti káfù less than ten nights eléyìí ni tí ó tẹ̀wọ̀n ṣùgbọ́n tí yóò bá ṣe náà pẹ̀lú àníyàn tí a ṣàlàyé fúnra wa àníyàn pa afẹ́ sí lọ́hun àníyàn wípé afẹ́ súnmọ́ ọlọ́run ọba ká máa ṣèrántí ọlọ́run ọba ká máa ka alukur'an ká máa yẹn náfìlà kò ṣe ká máa engage ara wa nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pé àwọn ọ̀rọ̀ pátípátí ni bí a ń discuss ọ̀rọ̀ politics bí a ń discuss ọ̀rọ̀ bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni kò yàtọ̀ sígbà tá a wà nulẹ̀ tá a wà nílé wa ẹlòmíì ò ṣòpinya láàrin rẹ́tìkáàfù tó ń lóun wá ṣe àti ipò ń bẹ nulẹ̀ òun gbogbo àwọn kan tó ń ṣe nulẹ̀ rẹ̀ fílì náà ni tí ó gbowá sínú mọ́ṣáláṣí tó bá lóun ṣe rẹ́tìkáàfù so eléyìí abọ̀rọ̀ wo dáadáa pẹ̀lú ògo ọlọ́wọ́ bá àádùn bíbáyìí àtúmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ inṣáàlá وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك